ọ̀kan ní ọmọ mi láàyè náà ti kọ́kọ́ dé wọ́n ti sẹ́yẹ̀ mú ní kójú òkòdé ní mọ̀ bọ̀ mọ́ yẹn ju kàkà lọ́wọ́ ńgbà yìnyín yẹn tán bá bọ́ ta bá rí bàbá àgbà tó kéde nì. ẹ̀rọ àkọ́kọ́. mo rí bàbá oyọlá. láti ẹnu ẹ̀ kú. bọ́dẹ́ ń dàgbà pọ̀ wọn. ẹ̀rì gbàdá. ẹ̀rù àbáwọ̀ akẹ́rù àbúwárìbì arábùnà àbí àbáwọ̀ àbùbàṣáì rẹ̀jẹ̀ àtòrí dọ́dọ̀ ìsmáyé àtòrí àbáwọ̀ rọ̀fíìnì pọ̀ àtòrí àbáwọ̀ olóògbẹ̀rẹ̀ àwọn ta tó rí ọ̀rẹ́ fún ọ̀yìn náà nù àti ní kábàbà ẹ̀jẹ̀ ní kábàbà àti bí àpá sàádà àmá àwọn kù mí ìpínlẹ̀ àti bẹ̀rẹ̀ àrò wọ́n ti wà ní sùn náà bẹ́ẹ̀ àmọ́ wọ́n ìsábà pọ̀ tó bá wọn wọ́n ìsábà àti bí ni o ìpọ̀ tó bá wọn ní abá ní abẹ́rẹ́ yìí lábàá tó ṣe ìwà gbèsè ní kàfẹ́gbẹ̀ á ìwà gbèsègbè yìí ẹja máa lọ dára àkábì dára yàrá nígbà láti máa mú ọ̀wọ́ yìí yàrá jókòó yàrá bẹ̀rẹ̀ yàrá tó kàdá mọ̀ ọ̀rọ̀ bá jọ̀rọ̀ yàrá láti ju lábẹ́rẹ̀ ọ̀rọ̀ wọn láti mọ̀ ọdún wọn dára ní a bá ní kí àwọn gbé mẹ́gbẹ́ yẹn máa bí jáde ní a bá gbé wọn ní bí wọn máa gbé yẹn lọ fún àwọn ìyá nínú ilé olùdí pásítọ̀ lákàánú ẹ̀ kọ́mọdé bàbá gbà ìmọ̀mọ̀ ní adàlejò arúgbó ọ̀pá. jẹ́mọ́ tẹ́gbọ́n ló yẹ àlẹ́ ìṣẹ́jú mẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n lọ́wọ́ lọ́nà ní pásítọ̀ pásítọ̀ lòún tiẹ̀ pásítọ̀ pásítọ̀ márùn ẹ̀bùn tí wọ́n ti bá fẹ́ di owó márùn báwọn máa ń ṣe wọ́n ti pàṣẹ pàṣẹ márùn wọ́n dìbọ̀ wọ́n ní kí ẹ máa sojú ní o kọ́ máa lọ́rùn lé pàṣẹ fún ètò tó dá dúró lọ́tọ̀ kí ẹ máa jẹ́ ti bàbá àgbà ní àdàbí tù. sórí sẹ́gbẹ́ ìdáfọ́ ní ìsìnkíyà sẹ́gbẹ́ àti ìsọ̀kú ìkankan tó ń ṣẹlẹ̀ èyí tí a gbé wá náà ní ẹ ti pẹ́wọ̀n ṣé wọn wàá náwó tó bì náà ni. ní a bá ní lọ́dún yìí o ọ̀rọ̀ ti tún wájú jù bá lọ. bóò ló tún sí wọ́n ń bẹ̀ bá sí kíní agolo díẹ̀ ń gbé lọ́wọ́ yẹ lẹ́rìí sí ọ̀sàtọ̀ wọn. ṣé ẹ mọ̀ pé ẹni ológun tó ló ń para ìyẹn ó tún wọnú ìlú èèyàn mẹ́fà bàjá ọ̀là wọn mọ́lẹ̀ yọ wọlé adìẹ mẹ́fà ọ̀tẹ̀ pa yọ jẹun ẹ̀kọ́ agbọ̀n mẹ́fà ọ̀jẹ̀ gá ṣẹ́wọ̀n tó wọ́n ní bójú ẹ̀bà tó tó mú ojú tó ti lé ṣàfihàn náà ní ìdí àmọ̀ pé à ń tàwọn lọ kíní yẹn àmọ̀ fẹ́ bá nǹkan tó nípa bẹ́ẹ̀ ọ̀rùn wọ́ọ̀dì ọba tó ní ẹ̀ ìgbà tí n jẹ́ torí ó ti di àgbẹ̀sìn sáré múra tẹ̀síìrì mbàtà arábọ́lù ọkọ̀ abágbọ̀ máa gbọ́mọ̀jẹ̀ ní wo nǹkan àbẹ̀jẹ̀ ìdíkì ní wo nígbà tí ń sì wò jẹ̀mọ́ á ah, gbogbo àwọn ọmọ tí ọlọ́run ti akọ́ ń kí wì ọlọ́run ti ọlọ́ta wa o. ló pé àlé èmi ò lérò ní ẹni bẹ̀rẹ̀ ìkọ́mọ́ńkéwù mi o wà náà kí kálukú ọmọ kí wọ́n lò ó kí n tara rẹ̀ gbẹ̀sán ni mo fi ń kọ́ ìjú láti bẹ̀rẹ̀ ni wà náà lọ́pàá pé kò ní ní lára kí mú owó àpò mi náà mú ọmọ kí mo fẹ́ dá ọmọ tí ń wà ní dúró pé páàkì ẹ̀yin lẹ́tún mọ nọ́mbà bí ọlọ́ọ̀bí nọ́mbà ilé yóò yé mi o òbí òbí pọ̀ jù o tọ́lọ̀ bá tó tọ́lọ̀ bá tó báyìí lọ wá two three four five six seven eight lẹ́yìn nọ́mbà yìí ọwọ́ mẹ́fà ọwọ́ mẹ́jọ ọwọ́ mẹ́jọ wọ́n á ní gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ló dá sí tóbi lómi ọ̀dára rẹ̀ ọlọ́pọ̀ alára rẹ̀ dá. kódà kódà àwọn kan bẹ tí wọ́n dá sí tí ìdásí wọn tó tawá gírì pé àà ah, ah. bí ah, àbáàkan wọ́n pè wọ́n pè àbáàkà tí wọ́n pè wọ́n wọ́n pè ní àbábàtà àbáàkan náà bẹ wọ́n pè ní wàsíàbàtà àbáàkan náà bẹ wọ́n pè ní aláwìyé àbá àkọ́dá ń bẹ bá tó ní wọ́n sáà pọ̀ àwọn àgbàlagbà bàbá lókè lélè bàbá ní márùbá gbogbo àwọn bàbá bàbá bàbá bàbá àríbá ńlá wọ́n sáà wà òun ní àbájọ tí ò fi gba gbígbé lọ́wọ́ èyí ọ̀fẹ́ gba sọ́jà tí ó tẹ̀lé báwọn tó gbogbo ẹ̀yàn máa ké owó ẹ̀rù dáadáa tẹ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá òlọ́dún nìyí ọlọ́run ní ṣe láti mọ fún yín. wọ́n ní bàbá lókè sẹ́ẹ̀lì ẹni darí nàìjíríà. gbogbo àwọn tí wọ́n bá rí àwọn tí wọ́n fún àwọn tí wọ́n kó mẹ́yìn yìí. ọ̀nà wọlé àgbà táwọn ẹnìkan wọlé ìyàwó ẹnìkan wọlé níjà mọ̀kẹ́yà máa pé ẹ̀yìn òǹkẹ́ òká ìhà òṣèṣe àti àhà kan lẹ́bìkà ẹ̀yìn àwọn ọmọ ẹ̀kọ́ lẹ́bí tí a ní ìjẹ́ ń tẹ́ bẹ̀rẹ̀ káì gbogbo kẹrẹ kẹrẹfà kù sí bàtí wọn sí àtẹ̀yìn náà tẹ́lọ̀ ti sà ní ọ̀rọ̀ àdìgbò owó òdòdó lẹ̀ ń dá bàbá yìí má jẹ wà láàrẹ̀. Wọ́n láti yọ̀ lọ. Wọ́n yára owó iná láàrẹ̀. Lá àwọn ọ̀dà kú ọ̀dà. Lẹ́yìn eléyìí, wọ́n rán mi tẹ̀ka mo sọ lẹ́ẹ̀kan bí ara mi tẹ̀ka àti ìfẹ́ jàmá. Lẹ́yìn lọ́gbà máa ń tẹ́lẹ̀ ká. Táwọn náà ta ni mo sọ wọ́n rán mi tẹ́. Mọ̀ sọ̀rọ̀ mo lè ta ní síkọ̀ sí àbí ẹ̀ta ní síkọ̀ sí ẹgbẹ́ tí a jọ ti tẹ́jì náà ní alẹ́ ẹ̀kọ́ tó àhà tó ti ń sàrí lágbà wípé tẹ́lẹ̀tì níjẹ̀rí ẹ̀yìn jàmọ́ ẹjẹ́ nǹkan wò láàyè ní ìjẹta ẹgbẹ́ ẹjẹ́ nǹkan wò láàyè àmì náà bẹ́ẹ̀ lọ́pàdé ẹjọ́ ìlú pé ká sí ní ìjẹba ẹ̀ta ní síkọ̀ sí bẹ́ẹ̀ yẹn àwọn tó bí ẹ̀jíká ṣùgbọ́n ìtẹ́lọ́sẹ̀lẹ̀ ò sí mọ́ tọ́ba kọ́ lóyìnbó lára a ní ìlú ìsì ọkàlá ọkàlá adìyẹ wọ́n ní ẹnì kan ní ẹni ọlọ́ọ̀ni dáṣọ obìnrin wọ́n ti wá náwó náwó náwó ó ti wá wà lórí gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni yẹn sọ pé kájíkò ń lọ yìí kú sílé nítorí pé màmá rẹ̀ sọ wípé wọ́n wọ́n jíṣẹ́ fún láti ṣọ́ọ̀tì kò dáhùn wọ́n ní kí á lọ gbé wá ní ṣọ́ọ̀tì wà tọ́jú wọ́n sì yẹn kó náà mọ iṣẹ́ tí ó tẹ́tọ̀ ẹ̀ kó ṣe ni kọ́ máa kó náà máa ṣe ṣọ́ọ̀tì kọ́ máa kúrọ́ báwọn èèyàn wọ́n wá kàn abẹ́ abẹ́ ẹ̀tọ́ ọlọ́run tó ń wà yìí ìlò wọn tàn sí ẹjọ́ wọn máa lọ àmọ́ àwọn tí wọ́n jẹ́ olùtọ́jú sọ wípé àìsàn kì í lọ ni kò ní ìdí òwò náà kọ́pa lẹ́yìn sábà ti owó àbáwọ̀ níta bá ti owó pé ọlọ́run ló sábà bí jàmá ẹgbẹ́ olóòrùn náà panìkúlá làbíà o ẹjá kan yìí nà látọwọ́ tèmi o látọwọ́ tèmi tí èmi o lórí ẹ̀yìn èmi ò kú owó ẹgbẹ̀rún mẹ́wàá lẹ́ o fún ẹrú yìí o kọ́nà bá yíjà padà sáyé o ẹrú ẹrú ẹrú tó bá ìpò ikú kàrà kó o di kàrà kó o di kèfèrí jẹ̀mọ́ torí ìwà náà lọ́lọ́run ti gbé ẹgbẹ́ àdára bọ̀rọ̀ kan ó di ẹ̀rù náà ni òun náà látọ̀ ẹ̀yìn ọlọ́run fẹ́ ká gbalá dá nìyẹn èmi fẹ́ gbẹ̀rún márùn kún. bàbá ìmọ̀ náà gbẹ̀rún márùn kún. gbogbo táwọn fẹ́ bá fẹ́ bá ní gbowó ìjẹ́ bá ní dìde bá ní gbà ìfẹ́ bá ń gbà. abẹ́ ìfọwọ́ta